أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمضه ونفخه ونوته بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام القلوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته water common to do. Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Adẹ̀tọrọ ìkẹ́ àtìgẹ̀ fánàbí gbogbo àwọn ìjọsìn wa lọ́sàn lóru ní ní gbangba ọlọ́mọdàlú aláyà ọ̀. ayé àtijọ́ 1447 eléyìí tó ti súnmọ́ ọlọ́run jẹ́ kí rọmọdán náà bá wa láyé à ń fi àwọn ètò kan lẹ̀ ní ìgbáradì ó dẹ̀ tán fa kí á pẹ́ díẹ̀ ọlọ́run ìgbà tí rọmọdán bá fi wọlé ọlọ́run mọ́jà ti dòkó o mọ́jà di kèfèrí o jẹ́ ká gbà pẹ̀lú ímánì tó pé pẹ̀lú àlàáfíà ara tó pé ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa ṣàbáàmù 1447 ó di mẹ́rin lónìí òní ni ṣàbán 4 ṣàbán 4 1447 alẹ́kùsàrántùlá ìtò túmọ̀ sí ni wípé rọmọdọ́nà àlejò ńlá àlejò pàtàkì ó ti ń kànlẹ̀kùn ọlọ́njẹ́ alẹ́ sílẹ̀kùn fún láyọ̀ àti àlàáfíà sẹ́rí ń tọ́ka kálukú wa òun náà ni ká gbáradì jẹ́mọ́ kí mo pè ká ṣe kí ni ká gbáradì ṣùgbọ́n tọ́jú ọmọ o ní kẹsọ̀rọ̀ bí ìṣẹ́jú márùn sí mẹ́wàá lórí ẹ̀ torí tíra táǹkà lọ nígbòkó eléyìí náà ni muharramatun bí làhádàrú Muhammad àlùmọ̀nà jid ní san àfọ́ àwa lẹ́sàn rí bàbá sì ń láyé wọn látùbọ̀ tán dáadáa ọlọ́run wọn tán dáadáa ọlọ́run jáwa náà tán dáadáa tíra bàbá láǹkà lọ so ẹjẹ́ ka tíra nù àwọn àbíbí ìṣẹ́jú kan lẹ́ àbíbí mélòó táàfì ti lọ́sọ̀ọ̀sẹ̀ àní jẹ́ kí tíra táǹkà

àwa náà ti gbàgbé àwọn ìdájọ́ mi àṣẹ̀ṣẹ̀ ń wò náà tí àpadà ni ah, bẹ́ẹ̀ ni mo kà ní dọ̀ta ah, mo kà ń dọrin ọgbẹ́nu àwọn ìdájọ́ mi táwa náà ti gbàgbé nígbà bá ìṣe so lọ́pàá tó jẹ́ pé ẹni tí ọba máa ṣe mọ̀bá kárọ̀ wàlùmọ̀rájà kéèyàn máa tún nǹkan tọ̀ kọ́ máa tún yẹ̀wò kọ́ máa tún gbéwò àáfà àìmọye ìdájọ́ ẹ̀sìn ìní ọ̀sà lọ́mọ lọ́wọ́ ọlọ́jà sóríire lẹ́yìn ìgbà tá a fi parí ìtò níṣe pẹ̀lú ọ̀rọ̀ zìnà ọ̀sẹ̀ mẹ́rin ẹ́písòdù mẹ́rin òun la fi ká ìta àfa àwa àlùmọ́nájì tí wọ́n kọ nípa àzìnà nínú tó jẹ́ àràámù tọ́lọ̀ ń ṣe ní kíni jàmá tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ìtò jẹ́ àfarabalẹ̀ kábàáhùn ẹ̀ẹ́dì báwa tún mú àwọn solúṣàn tiwa náà wà àáfàá wa náà máwọn solution wà á dẹ̀ sọ gbogbo ẹ̀ gbogbo ń táa sọ àtàwà táa sọ àtàwà táa gbọ́ ọlọ́njà lè rí múlò àmọ̀ rẹ̀ ju wá ńlẹ̀ àní wà ń kọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ àní máa wo ìwòkuwò àwọn obìnrin náà máa wọ ìjáàbù tọ́lọ̀ ń ṣe lófin tí ò ní jẹ́ ìjáàbù sẹlifí àwọn ìjáàbù àdánwò àwọn ẹlẹ́yà kan bẹ ní tiktok yìí ní WhatsApp ní Facebook tọ́jẹ́gẹ́ bọ́ sí láwọn ìbojú àdánwò ní ìbojú wọn tó jẹ́ ìbojú kọ́ ni pọ́blẹ́mù àwọn tán lò náà jẹ́ kí ni o pọ́blẹ́mù nígbẹ̀yàn bá bojú tó tún yọ ojú méjì lẹ́sẹ̀ ògbé ẹlẹ́ àpupa rẹ̀ ẹlẹ́ àdúdúrè ọyọ gbogbo mólẹ̀ ẹ tó fẹ́ lè máa wo ẹnu ẹ bẹ́ẹ̀ ni mi gbogbo gbáyà omi gbogbo ìkébé súpà jẹ̀mọ́ ẹ̀jọ́ ọkẹ̀ bojú àwọn nǹkan míì tó lè jẹ́ kábẹ̀wọ̀ ọ̀sẹ̀lẹ̀ ó mè lórí social media ó fi ń polówó ń jó ó ń polówó ọjà ó ń ṣe wèrè ẹ̀ ní lógò irú wọn ti pọ̀ gan tẹ́wọ̀n rẹ̀ pé irú àdánwò àwọn ẹlẹ́yàwó ni wọ́n àfẹ́ máa wá followers wọ́n máa show àwọn reels ní Facebook àwọn short short videos tó jẹ́ pé àwọn rò pé kí ni àǹfààní tá a rí gbé lé wọ́n sàn wá tí wọ́n tajà kan lówó lọ láyé kó yàn jẹ́ àbá Mansura ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ so àwọn obìnrin náà mọ̀ wọ ìjáàbù tó ṣe kéde o tọba tọlọ àtàwọn nǹkan mẹ́ta sọ kọjá ìgbà tá àfà wa almonajid tí wọ́n wá sàlàyé ilé ìtọ́wọ́ bọ́ síbi àlèwà àlèwà àpọ̀ ìbọn náà bọ́ síbi àmọ́ àlèwà àpọ̀ ìyẹn lábẹ̀rẹ̀ níjẹjọ akẹ́kà bí láì kan méjì ń bẹ̀ sí mẹ́ta a wà gbé parí episode níjọ́ tá a bẹ̀rẹ̀ sí ní kàtíàì àtijọ́ ìjókòó mélòó jẹ́ mọ́ twenty seven mẹ́tàdínlọ́gbọ̀n tòní yìí ní kíni o twenty eight. àfáà wa wọ́n ní sẹ́ẹ̀rí àwọn ọjọ́ lútù jẹ̀rímọ̀ crime ìwọ̀ ọ̀daràn fáwọn ọjọ́ lútù tí wọ́n wù ń ti òun náà ni ìtìyánù dòkòrọ́ ni mínà náà ọkùnrin àtọkùnrin ni wọ́n jọ ń fẹ́ra wọn jẹ́mọ́ bá mi lọ ọkùnrin àti tání iná jọ ń mọ́ra wọn ni pé ọkùnrin gbọ́ bá dàgbà tó tó yàwó nítọ́ bàlágà náà mo ti tó níyàwó ó ti ní tí ó ní ọ̀fẹ́ yàwó níjọ́ táwọn bá wá tó fẹ́ yàwó wọ́n láwọn ọ̀fẹ́ yàwó fẹ́ fẹ́ ọkùnrin àbẹ̀wò táwọn ṣe mú adẹ̀kó ti àyà kùránì tọ́lọ̀ ti sọ̀rọ̀ wọn Suratul Ankabut àyà 29 tọ́lọ̀ ní máa ń sàbákọ̀ kún bí àmì náà àdín mìíràn láàlámí ẹ̀yìn ìjọ lútù irú àdẹ̀wò tẹ́ ẹgbẹ́ dé kò sí nọmba wán tó ṣáájú ẹ̀yìn ní nọmba wán olórí ibú before anábìwá lútù alẹ́ ìsọ̀láàtù wasalam kò sí ìjọ ànábí ọlọ́run kankan àbíjọ tí èsè ìjọ ànábí ọlọ́run tọkùnrin àtọkùnrin ọmọ wa súnmọ́ra wọn ìjọ lútù ló kọ́ bẹ̀rẹ̀ mo dẹ̀ sọ́njẹjọ a máa tẹ̀síwájú bàbá débi bọ́ọ̀lù ọ̀hún ṣe pa wọ́n rẹ́ iná ló fà á ọ̀nà tó ọlọ́run gbà láti pa wọ́n rẹ́ ọlọ́run náà fẹ́ẹ́ fi pààyàn rẹ̀ rí ah, àfà ìbínú ọlọ́run tó nípa ni ìbínú ọlọ́run for class irú nǹkan tí wọ́n wá ṣe yìí tó jẹ́ sí wípé ọkùnrin nínú àwọn òróbìnrin bá tó wá ń sọ fún wọn ànábì ọlọ́run ọba ó tó wá ń sọ fún wọn pé kí ló ń jẹun lórí yín atọ́ àrù làkún àwọn ọmọ obìnrin ní dáa fún yìí wọ́n yá yí ká ní ń tẹ̀sẹ̀ ni pé ẹ̀ ń wá pátínà ẹ̀ ń wẹ́ ní tẹ́ẹ̀jọ́ máa ṣe lọ́kọ láya àwọn obìnrin mi wà nílẹ̀ ẹjẹ́ aṣọ yìí wọn fún yín obìnrin dáa fún yín jọkùnrin lọ bọ́lọ̀ ń ṣe dáa yín ọkùnrin àtobìnrin ni kì í sọkùnrin àtòkín. wọ́n ma wá sọ fánàbí ọlọ́run gbèdè bí wọ́n gangan làfá alámù máa nù rí ọmọ bá fẹ́ ọmọ báwọ̀ wá obẹ̀ títà láwọn àti jẹmọ́ ọkùnrin àwọn ìyà olórí ibú kọlà ní afọ́ ní wẹ́líṣọ̀ àti ábì ilé jẹ̀rí mọ́tì wà kúbú ìyá wà kùtù rọ̀tì à lọ́wù mọ̀rùtẹ̀kì bí á bí arúgbà àti ànẹ̀wáín mẹ́nàlẹ̀ òkúbà bí arúgbà ànẹ̀wáín mẹ́nàlẹ̀ òkúbà àfáà ní nítorí pé ìwà ọ̀daràn yìí ìwà bú ni ìwà tí ó rò ní ìwà tó léwu ni ìwà tí ọ̀dá ni náà àfáà ní nítorí pé wà yìí ìwà tó burú gbáà ni akọba lọ́wù mọ̀rọ̀tẹ́kì bí ha bí arúgbà àti àníwá ìmìnàlẹ̀ òkúbà fẹ́ẹ̀rí àwọn ẹ̀jọ́ lútù tí wọ́n mú wà bú ìyà mẹ́rin tó nípa lọ́lọ́ fi jẹ wọn ìyà mẹ́rin jẹ́ wọn ìyà rẹ̀ tó pàwà fọ́ ọlọ́run náà máa máa ṣe ìyà wọn ní ìlọ́po ní adìpele níbẹ̀ ṣe orí ibú odidi ẹ̀yìn ti ta lónìí ẹbí àjọmọ̀ àwòrán ní irú ìyà yìí lábúyẹ̀ jí máa àlákọ́ mínúgẹ́ ìrì yìí àfáà lọ́lọ́ ò bẹ́ẹ̀ ni fi ìyà mẹ́rin yẹn kò kó jọrí láyé kó fi jẹ àwọn kó ìyà mẹ́rin kọ́ wá torí pé ní táwọn náà ṣe ẹnì kò ṣe kí ni o sẹ́gbẹ́ yorùbá náà ní òwe kí yorùbá máa sọ ẹni bá ṣe iṣẹ́ nìkan ò ṣe rí ojú rẹ̀ ó rí ìtọ́jú ẹnìkan ò rí rí àwọn ẹ̀jọ́ lóṣù gan-an nù àwọn olórí ibú fọ kíláàsì nù àwọn olórí ibú nàmbà wà nù àwọn náà bẹ̀rẹ̀ ọkùnrin àtọkùnrin àwọn àfáà wa nínú àwọn àfáà sálàm àwọn náà sọ pé mọ̀nfààlà máa ṣáà mọ̀nfààlà máa ṣáà lákíá máa sáà ẹ̀yìn ọmọdé kí ó fẹ́ tí mo tó níbà àfáà mẹ́rin fẹ́ tí mo tó ní àfáà mò jí sótò àlórí ní mọ̀nfààlà máa ṣáà lákíá máa fa à ẹni tó bá ní tó bá wò ó pé inú mi ní ṣe tó bá wù mí ni màá ṣe ojú rẹ̀ ó rí tó burú lákìyà máa fa à súhù súhù aburú lòun náà rí èyí ẹ máa sọ pé tó bá wù mí ní ṣe tó o ní tinú rẹ̀ ló ṣe ìyá tí ọ̀jẹ̀ nìkan rí ọ̀jẹ̀ wọn náà ọ̀tá rẹ̀ gbọ́ sọ̀bọ̀ káànú èèyàn búrò àwọn ẹ̀jọ́ lútu o òye èèyàn bú ni wọ́n tó ṣe sùúrù pẹ̀lú wọn ni ìyá mẹ́rin gan tí wọ́n jẹun òun ní gbàgbé ọgbàgbé wọn wọn torípò lórí ni wọn wálẹ̀ tí ọmọ ṣe rárá àdáwọn làwọn ọ̀tá ọlọ́ọ̀kan wá ń ìkí ayé tó sọ lọ́la wà nàìjíríà lè ti bọnú òfin tiwa náà ní pé kọjá tá a bá rí ọkùnrin tó lóun fẹ́ fẹ́ ọkùnrin tó bá wù náà ẹjọ́ fẹ́ kí ni pọ́blẹ́mù ti ọlọ́run adúgbẹ́ tí ọ̀wọ́ náà òfin wa ní nàìjíríà òfin tó tako làákàyè ó tako àwọn àṣà ọba gbọ́n afọ́ nígbà tó wá di báwọn ẹ̀jọ́ lúùtù yìí wọ́n mú jẹ̀rí mọ́tú àlìwà ìwà ọ̀daràn kọkùnrin àtọkùnrin kán máa súnmọ́ra wọn kán máa fẹ́ra wọn ọlọ́run wá kó ìyà mẹ́rin jọ fún wọn elé tọ́lọ́run kó jọ lórí ìjọ kankan rí wàyíyà jẹmọ́ fẹ́ẹ̀fẹ́ gbọ́ ìjà ìyà yìí fẹ́ẹ̀fẹ́ gbọ́ ẹ̀ẹ́dáhùn ni ní alákọ̀ọ́kọ́ annáwú tọ̀mọ́sà àáyúnáwú ọlọ́nkọ́ fọ́ ojú wọn kí lọ́kọ̀ wọn ojú wọn fọ́ sẹ́ẹ̀rí mùsùlùmí tó bá jẹ́ ni ọlọ́run tójú ẹ̀ bá fọ́ láyé wàláì wọ́n wá ń ṣètò ọlọ́run ó nínú àwọn sọ̀hábà ànàbí tójú ẹ̀ padà fọ́ àwọn èèyàn kan bẹ ojú wọn ọ̀fọ̀ tẹ́lẹ̀ ó padà fọ́ létà ní tó máa ń fà pọ̀ mo mọ̀ nínú àwọn sáàsù mi tí wọ́n tóbi lọ́dọ̀ mi tó jẹ́ pé bàbá wa ń dìde bọ̀ àwọn náà máa ń ṣe wá àti fún wa ní mádùlá rọ́bí lónìí tí wọ́n sọ̀rọ̀ wọn àríra mọ́ kọ́lọ̀ òforí jẹ́ wà ó yẹ ká máa sálámọ̀ sí wọn gbogbo ìgbà ṣùgbọ́n àráyé sálámọ̀ sí wọn pọ̀ wọ́n jẹ́ senior fáwa ní mádùlá rọ́bí àwọn senior ti wà ṣùgbọ́n wọ́n máa kéwú pọ̀ wọ́n tó lọ yunifásitì Ìlọrin ní Kwara State èdè lágbá náà wọ́n lọ sí mẹ́wọ́ wọ́n máa ń kọ́ àwa wọ́n máa ń ṣe wá àtúnṣe wa ẹ̀yìn bá wọ́n parí bẹ́ẹ̀sì lọ ṣiṣẹ́ nílẹ̀ south south kó tó wá di pé ọlọ́run máa dàwó kan di ràn wá lọ́dọ́ wọ́n sọ pé aláwọ̀ fẹ́ lọ kí jamani mọ́sálásù jamani wọn tó kí máa kírun nù lé ẹ̀rọ jẹ́ kojú yẹn ọ̀la láti inú sàárè ìdíjọ́ gbé ní àlùkí àmọ́ bàbá ibi ò bá sọ máa ń fi sáwùjú bàbá òjò gbogbo owó àwọn eléyìí ò téèyàn bá ń ṣe tọ́lọ́run ojú rẹ̀ ó padà ríran lọ́run ṣùgbọ́n àwọn tó jẹ́ kèfèrí ojú wọn ọ̀fọ̀ tí wọ́n fi kú tó bá di lọ́rùn afọ́jú ni wọ́n yà lọ jáàna mọ́ sẹ́ẹ̀kì téèyàn bá ríran tó bá rí pé yà ń bọ̀ èèyàn máa rọ ọmọ jáàna mọ́ ò lè rí rẹ̀ afọ́jú ni ọlọ́ọ̀dẹ sọ bẹ́ẹ̀ ló sọ́rọ́ tutọ̀ àtọ́gẹ́gẹ́ ẹlìmọ́ àṣàrùtà ní àmọ́ wàkọ́jú kóńtù bàṣírọ̀ ìwọ ọlọ́ọ̀ kí wẹ́rẹ́ tó wá gbé wa dìde láfọ́jú àdẹ̀rí rẹ̀ ń gbà wà lé ayé gbogbo àwọn ọ̀tá ọlọ́run tí wọn ò kírun tí wọn ò gbààwẹ̀ tí wọn ò jẹ́ mùsùlùmí òdodo sọ́lọ́ọ̀ wọ́n ríran láyé wọ́n jẹ́ mílọ́níà wọ́n jẹ́ bílọ́níà wọ́n ti pò òṣèlú mú wọ́n ti pò akadẹ́míìkì mú àwọn náà ń darí ìlú àwọn náà ń darí àdúgbò àwọn náà ń darí ọrọ̀ ajé àwọn náà ń darí ètò ààbò àfà ìjọ tẹ ẹ bá kú ẹja fọjú o ìjọ tẹ ẹ bá kú ẹsàgbá kó o gbogbo ẹtí ẹ bá ṣe ẹni ọlọ́ọ̀ tó fi kú afọ́jú ni wọ́n gbèdìde lọ́rùn ayọ̀ àkùrá nílọ́sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá níwọ̀ ọlọ́run ọba lè máa ṣáwúta ní àmà wàkọ́dí kóhùn túbà sí ìrọ̀lùwọ̀ ọlọ́run kí ló dé ah kí ló dé tí mo wá dábọ́ dúró ní èmi tí mo ríran tẹ́lẹ̀ kọ́ọ̀lá kàbá àlèkà àtàtíkà àyà àtùnà fánà sí ìta wàkàbá àlèkà lèyà òun mọ́tún sáà ṣèbígbà tí wọn náà wà nílé ayé wọn sọ̀rọ̀ àwọn ọlọ́run fún wa olẹ́ni ayé bá yẹ lọ́rọ́ yẹ ṣèbé kírun ègbáwẹ̀ ṣàgbó lọ bọ orò méjì ló ń ṣe àtẹ́wọ́ lọ ń páàkì nígbàgbọ́ náà kan ṣoṣo ọlọ́run orígbó ìsìláàmù owó máa lọ́wọ́ àmì ọwọ́ lọ́wọ́ bá fànà sí ìta ọgbàgbé ẹ̀ ọ̀sàfọ́nú fọ́ra o wà nípa rẹ̀ wàkádà àlìkàlìyàwó máa tó ń fáa lónìí náà á gbàgbé ìwọ náà á wọ́n gbàgbé kẹfẹ̀ẹ́ sínú náà fà kò ní jáde ìtumẹ̀ wọ́n gbàgbé ẹ̀yìn olówó burúkú ọlọ́mọdé àwọn náà wà sí ayé ìyá kiri ìrẹ́lẹ̀ ayé ọgbọ́dú ebi pọ̀ pọ́sọ̀lára lórí ara rẹ̀ bù ẹ̀jẹ̀ jáde ń ẹ̀yìn ò lè rìn ò lè wọ́ òun sójú kan náà ọ̀yìn àgbẹ̀ sójú kan náà òun kó gbẹ̀ jẹ òun kó tọ̀ jẹ wà láìkò tó yà ní iná àbábà ká ọmọ tọ́lọ́jọ́ ẹjọ́ ògbó ni sẹ́jọ́ tí wá jọ ìfàdánwò yẹn ti wá kú òní yẹn ọ̀nà o àṣẹ́ńtà ọba débẹ̀ àwọn ẹjọ́ lúùtù tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ orí ibu ọkùnrin àtọkùnrin kán máa bára wọn ṣe ọlọ́run fìyà mélòó jẹ wọ́n jẹ mọ́ kí annahu tọmọ́sà àyúnàwó ọlọ́run ní kójú wọn ó ṣe kí ni ojú wọn fọ́ ni ta ni wọ́n nígbà ojú wọn fọ́ sẹ́ẹ̀sì kó ti pín sí méjì báyìí ojú fífọ́ kan bẹ ọlọ́fẹ́ di fìyà jẹyàn ni irú ẹ̀ ni ó ṣe àwọn kèfèrí lọ́rùn irú ẹ̀ ni ọlọ́fẹ́ fáwọn ọ̀dọ́ lútù mo rò pé ti clear báwọn ṣùgbọ́n ojú fífọ́ kan bẹ fítínà náà ni àdánwò ni ṣùgbọ́n kéèsè pọ́lọ́n fẹ́ fi fìyàjọ́ ọlọ́run fẹ́ fi dán owó afẹ́sìbìrú fẹ́ẹ̀sẹ̀ sùúrù abẹ́ẹ̀ni ṣe sùúrù gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣe sùúrù tójú yín fọ́ láyé pẹ̀lú bó ṣe fọ́ ẹ̀ ń kírun pẹ̀lú bó ṣe fọ́ ẹ̀ pẹ̀lú bó ṣe fọ́ ẹ̀ lè àwọn kéde braille man ṣe kẹta ẹgbẹ́ wọn kọ kùránì tí wọ́n máa ń kọ́ àwọn tó bá já fọ́jú tó láwọn tó bá fọ́jú láyé wọ́n máa ń ní braille gan àwọn ọmọ rírì kúrì ọpọlọ wọn máa ń pé ó ti ẹ̀wà tó lè ka kùránì pẹ̀lú braille man ṣe ọ̀ǹtẹ́ tí gbọ́ kùránì wọ́n fi kùránì ọ̀ǹgbọ́ ọ̀ǹgbọ́ wà sí ọ̀rọ̀ ọlọ́run afá tó bá dijọ́ gbélé ojú rẹ̀ ọ̀la ṣùgbọ́n tìjọ lúùtù ìṣẹ́ báwọn sórí búra yìí wọ́n fọ́jú láyé kí ló ṣẹlẹ̀ sí ọlọ́run jẹ̀rẹ̀ wọ́n tó fọ́jú

àtòkè ni wọ́n ti ń lẹ̀wọ̀n mọ́lẹ̀ kí wá sọ pé wọ́n ń lẹ̀wọ̀n mọ́lẹ̀ o jẹ́mọ́ ẹ̀ gbọ́ dáadáa o fẹ́rí tó ṣe wọ́n òfò ńlá ni. àwọn tó wà nsọ́lẹ̀ òkè àwọn tòkè ìsàlẹ̀ bí ìgbà téèyàn ń fi wọ́n ro ìyá ni ẹmọjọ́ wà ṣẹlẹ̀ wọ́n gbé wọn lọ òkè báyìí fẹ́rí bí wọ́n ṣe wá ń bọ̀ slow motion ni kí mo gbé jẹ́ mọ́ àwọn mọ̀lẹ́kà tí wọ́n mọ̀ wá lẹ́wọ̀n lóko ta ni wọ́n ti ta ní rọ́bà kápápọ́ọ̀tì rí bí sáàrí ní wá ń bí tó ti tó àwọn tán kápápọ́ọ̀tì lórí a kò sí àwọn máa ṣe o <laughs> kálá abẹ́fẹ́ ti sá rọ́bà rí lóko wà láì yóò ọ̀gá sáàjì díẹ̀ lójúmọ̀ sọ yìí mọ́jẹ̀ wọ́n tán rọ́bà àfà èèyàn tí rọ́bà sábà pààyàn kápápọ́ọ̀tì lójú ojú rẹ̀ lè fọ́ tí ó lè rà mọ́ tó ọba láwọn tó ọba kápápọ́ọ̀tì tí wọ́n máa ta tààpà tó bá lo kéde bọ́ọ̀lì ọmọ tẹ́lẹ̀ bọ́ọ̀lù sí irin ibù tó bá lo àwọn òkúta tẹ́nu wọ́n máa ń mú sóró àfọ́ àfọ́fà pákà wọ́n máa fi pa ẹran lóko ni bàbá wa tí mo parọ́ ni àwọn tó ma rọ́bà àta irú àwọn ẹran bí ọ̀kẹ́rẹ́ sọ̀fẹ̀ ọ̀kẹ́rẹ́ máa ń pa igi gbogbo náà lúdé wa oko la ti máa ń lò gbà yẹn lóko ilé náà ti máa ń sórí bá ọ̀kẹ́rẹ́ pákà tó kò yẹ bẹ́ẹ̀ bọ́ ọ̀kẹ́rẹ́ yọ wà lẹ́bẹ̀ wàhálà dé bá gbogbo àwọn ẹran tí wọ́n yí jẹ ẹyẹ wọ́n á máa fi pa ẹyẹ wọ́n wá gbé wọn lọ sókè àfà ìyá ti mélòó wà àmọ̀tọ́rọ̀ ń bí ìjárọ̀ tí lè sì jí lé mọ̀ dúdì kẹta nù àfà òkò tó wá láti inú iná tí wọ́n ti rò pọ̀ òkúta níta lè fi wé òkúta sísun amọ̀ sísun tí ó ti rí di á kò lè yé wọ́n tẹ́ ìbá sọmọ oko sórí òkúta tí wọ́n lò yìí mínsì jíìlì ni mambúdì tó ní sórí òkúta yìí ẹni tó bá bá òun kọ́ ní odò òun nọ́mbà wọn òkúta tán ti jóná gidi tó lé kóńtà ẹgbẹ́ kọ́ àwọn òkúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa gbẹ tí ò ní tú yẹ́gáyẹ́gá ni wọ́n wá lẹ̀ wọ́n ní òkúta yẹn láti òkè bọ̀ wálẹ̀ wọ́n tún gbé wọn lóòkè wọ́n tún wálẹ̀ wọ́n wá lẹ̀ wọn lóko gidi tí wọ́n fi kú ó dìyà mélòó jẹ́ àmà wàá rúbálà àlẹ́ yìí mú sọ́yà àfà àfà ara ariwo àwọn ariwo lepa lè pààyàn pàràpàràpàrà kúrú pọ̀ pọ̀ pátá eléyìí ti fẹ́ gírì ti sẹ́ tó fi pàràpàràpàrà àfà ìmọ̀ ọlọ́mọdé yọ̀ láti bẹ́ẹ̀ kíru ẹ̀ bá ti méjì náà wọ́n wọ́n wọ́n wọ́n àwọn oge tí ìrìn tí pa sì ti

tí àwọn ìjọ lúdù ìbínú ọlọ́gidi ni só ti yé igbe igbe ọ̀rá ara gidi tó nípa tó jẹ́ pé igbe òun lásán gan ti pààyàn sára ọjọ́ ìyá mélòó bá ń jẹ mọ́ ìyá mẹ́rin ṣé ń táwọn kan wá ń fúrẹ́dì kìlélẹ́ fẹ́ẹ̀rí pọ́ta ọlọ́run làwọn tó ń fúrẹ́dì eléyìí àwọn tó bá ń fúrẹ́dì homosexuality lesbianism àwọn olórí ibú ní máa sọ ẹ̀bí ẹ̀ o gbogbo bí ẹ bá ti wà gbọ́dọ̀ máa sọ àwọn ọmọ ẹ̀yìn o tẹ́wọ́n ti bá ọmọ ẹ̀yìn ọkùnrin méjì kan bẹ́ẹ̀ máa dì mọ́ra wọn ẹni táyé wọn ta gidi ní òkè akílódé ọ̀pá tẹ́ta ìtọ́lọ̀ gẹ́gẹ́ bínú sí ìyá mẹ́rin àwọn àfáà sọ fún mi ìjókòó wọ́lọ̀ fi di àwọn ìjọ lútu ẹni láti kí ló dé ọkùnrin àtọkùn ìmọ̀ ìdìmọ̀ra wọn sàláwọn àlékọ ẹ̀bọ̀wọ́ ti tó láti fẹ́ ìdìmọ̀ra yín ẹ̀kíṣì ara yín ẹ̀ọ́gì ara yín à tọ́wá ti ní gbádùn ọjọ́ ìmọ̀sẹ̀lẹ̀ sẹ́wọ̀n kò ti rọ́ọ̀dẹ̀ èmi ti bẹ́ sàláwọn àlékùn ṣẹ̀rí

sọ́rọ̀ kọtùlù bí sẹ́ẹ̀fì alárọ́jẹ́ wà òkú bá tó lè fáìlì wà ní mafọ̀rọ̀lù bí ìdàkánà àrídọ́ wà kú ti yáre jẹmọ́ àti bọ́bù bí báyìí ọ̀rọ̀ liwáàtì náà ni o ọ̀rọ̀ ọkùnrin àtọkùnrin náà ni o sẹ́wọ̀n pé ìjọ lútù ọlọ́fíà mélòó jẹ wọn ṣùgbọ́n nínú ọjọ́ tiwa nínú ṣẹ̀rí àtànábì wa Muhammad sallallahu alaihi wasallam á pa wọn náà ni kìí ṣe ìyà mẹ́rin láàfi jẹ wọn ìyàwó ni àáfàá ní alárọ́jẹ̀ èyí tó the most authentic penal code Islamic penal the most authentic Islamic penal ìyá sẹ̀ríà tó fẹsẹ̀ rinlẹ̀ jù tẹ́ ẹ bá ti mú ọkùnrin àtọkùnrin tí wọ́n ń ṣe yọ̀kọ̀yọ̀kọ̀ náà bá ń bára wọn ṣe rádaràda irú ń ta ẹ̀fẹ́ẹ̀sì pé ọkọ àtìyàwó ọmọ ṣe la bá mú wọn àáfàá ní nínú ọjọ́ tiwa alọ́kọ́tùlù bí sẹ́yìn alọ́kọ́tùlù alọ́kọ́tùlù áàfìdà jẹ́ orí wọn kó lọ́rùn wọn wúwà òkú bá tún lè fa ilé wálé mọ̀sánlùmí àtọkùnrin àkọ́kọ́ tí ń bá kejì ṣe àti kejì tóun náà bá ṣe áàfìdà jẹ́ ọrùn wọn ni o ìzàkánà àrìbọ́ wọ́pìyà rẹ̀ tó wọ́n jọ choice wọn ni wọ́n jọ sàlẹ́sà ṣùgbọ́n bẹ́ẹ̀ ní ìfẹ́ nìkan bá sáré káàkiri wọn kọ́nà ọba sáré fagidi fẹ́ẹ̀kẹ́ ọfagidi fọ́ọ̀kan níbi tí ẹ̀kọ́ fọ́ọ̀kan ọfagidi bọ́sọ lára rẹ̀ ó dà áhùdùmílá ẹgbàdì pé ibi tán tí wọ́n yá àjà láti rẹ́lẹ́rì mẹ́rin tán rí wọn àdìpé kan lọ fẹ́ fagidi ṣe àdánwò yẹn bóyá bí ó ti afagidi mọ́ sàlágbára jùlọ bóyá ó sára jùlọ ó ní bọ́dì jùlọ asárìpé ó ti dà àkọọ́lẹ̀ àwa máa nílùú wá níbẹ̀ kódà sí ti kámẹ́rà bẹ́ yẹ̀wò wọn bá níbẹ̀ eléyìí àdúgbò tẹ̀ sí kámẹ́rà gan òun náà jẹ́wọ́ pé èmi ni mo fọ́ọ̀sì ẹ̀ ẹnì kejì ẹ̀yìn ẹ̀pa o sẹ́ni wọ́n fọ́ọ̀sì òun ni ẹni tọ́jọ́ ọkùnrin tó fọ́ọ̀sì ọkùnrin kejì jẹ́mọ̀ nínú ṣẹ̀ríà là ń sọ o sẹ́pá àlù ṣẹ̀ríà Nàìjíríà ara ń táwọn èèyàn ti ń tako ṣẹ̀ríà ọ̀kan nú ẹnu wọn ọ̀fẹ́ kú wọ́n mọ̀ sọ̀rọ̀ pé kíní kan jama àwọn èèyàn fẹ́ gbọ́ death punishment gbogbo tọ́jà ó kéèké èèyàn òkú wọn ìwé ìfẹ́ gbọ́ àfáà nígbà tẹ́ ní káwọn kan ọmọ kù àwọn tó yẹ wọ́n kú pọ̀ pẹ̀lú àbútán wù irú ẹ̀ ní gbogbo àwọn tí ń kidnap ti pààyàn kí kankan àwọn tó yẹ kí wọ́n kú bá wọn ọba ti kú ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa sẹ̀mí ẹ bá máa kú díẹ̀ díẹ̀ whereas you are innocent ẹ̀yin ọmọ nǹkan kan ọlọ́run mọ́jẹ̀ kí èrò ògbó ọwá sí wa lẹ́ni o ìta fi máa pààyàn táà máa jíyàn gbé táà máa bọ́kùn ẹgbẹ́ wa sí ládáradá ọlọ́run mọ́jẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wa o àáfàá níta abéèlé mú wọn tínú wọn jọ yọ sí wọn jọ juwọ́lẹ̀ fúnra wọn ni wọn jọ sàlẹ́sà ni ààgé orí wọn ni òkílẹ̀ rí wa fàánìmù ní àbáṣin rọ̀bíyà lọ́wọ́ àníwúmọ̀ àáfàá wa gbà ọmọ sàbí àgbà àfọ àwọn àbúlọ̀ ọmọ sóòdì ọmọ abbas ọlọ́pàá ní kẹ́ bàbá àtọmọ wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì àtàlà ànábì ni máa ń wà jáàtú mọ́wù yá amálù amálà akọ́ omi lòókè fákútù lólé fáìlà wálé náà fọ̀rọ̀ rúlà sí ọlọ́pàá ní kẹ́ ànábì wá sallallahu alaihi wasallam ànábì ní tẹ́ ẹ bá ti lè mú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìdọ́lúùtù kí ni fẹ́ báwọn ẹ̀dọ́ lùtù ṣe ọkùnrin àti kéré o àtọkùn náà fẹ́ máa fẹ́ra wọn ànábì ní ẹ pa fáìlà ẹ tún pa mọ̀fọ̀rúlàbì ẹni tó iníṣẹ́ẹ̀tì ẹ̀ afẹ́nìkejì tọ́ àfẹ́ẹ̀tì ẹ̀pà àwọn méjèèjì àtìtáwọn méjì lájẹ́ pé a ń rí bọ́ wà tìyà rẹ̀ a ń rí bọ́ ọjọ́ wá sí wọn lẹ́nu wọ́n jọ juwọ́lẹ̀ ẹ pa wọ́n ni o àáfàá níṣẹ́ wá rí ìwà mọ́ọ̀dọ̀ àárọ̀ fi zamani náà nínà tọ̀wáì wá àníwá ilẹ̀ àmúrọ̀ àlẹ́tí lámútẹ̀kùn fi àsìláàfì náà àlẹ́bí náà mọ́dọ́ ìsábàbẹ̀lẹ̀ fàáhìṣà ìsábàbẹ̀lẹ̀ àáfàá lẹ́yìn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn bú àwọn àìsàn táàgbó kọ rẹ̀ rí tí ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí tí ń ṣẹlẹ̀ nígbà wo jẹ́mọ́ lásìkò wa àwọn oníranran àjàkálẹ̀ àrùn àwọn àìsàn bú tí ọ̀ṣẹlẹ̀ sáwọn tó ti ṣáájú wa lọ àáfàá níṣẹ́ mọ̀tẹ́bí sábàbí ìfà ìṣàtìlẹ̀ àwọn sìnà ọkùnrin àtọkùnrin obìnrin àtòbe àwọn ìwà abú tá ń ṣe yìí lọ́fàá àwọn ìwà abú ilé àwọn ìwà abú ilé tó díẹ̀ bá ní ìsìn ìlú ẹ̀tọ́ jẹ́ pé ṣẹ̀ríà ọ̀fẹ́ káwùjọ máa dàrú ní ṣẹ̀ríà ti wá fẹ́fà alẹ́ òkúbà àlìbàlígọ̀ ìyàtò dógógó ìyàtò dópin tó jẹ́ pé fẹ́nìkan bá ṣerú ẹ̀ta àgbàmú àwa apá afìjà gé orí ẹ̀ sọnù jama ọkọ̀ bọ́yẹ́ nìkan ajé orí ẹ̀ sọnù lẹ́yìn ìjímà tó bá jẹ́ kọ́tẹ́ ló ṣẹ̀rí àtúrú pé wálé ṣáájú àbá àbáwò máa tọ́ ìfà fún mìírànlmù mìíní sẹ́ẹ̀pẹ̀ sínà náà lòun náà ṣùgbọ́n tí ẹ tó burú gan jọkàn àtọ́bìn lọ èyí tó jẹ́ pọ́kàn àtọ́bìn gan aníkàwọn èèyàn wà bẹ́ẹ̀ eré ìwà jọkàn àtọ́kùn àwọn èèyàn tó gbọ́dọ̀ pọ̀ bẹ́ẹ̀ tó bá ti wá wà bẹ́ẹ̀ wọn ẹni tóun náà bá rò pé lọ́la lòun ó ṣe homosexuality jẹ́mọ́ ìṣẹ́ yóò lè ṣe mọ́ ara rẹ̀ ò ní gbérí tó torí náà ṣẹ̀rí àfi ìyàtọ̀ nẹ́pọn òun ló fi sí o ibi ìlàáfà parí ọ̀rọ̀ àlèwà ibi ìná parí ẹ̀ topic ìtọ́kàn ni ìtìná wùlìmára àti mímfi rọ́ọ̀ṣì záújì àbígẹ́ èrè obìnrin ṣẹ̀rí ẹ̀yìn ibi láti gbẹgbẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ rọmọdọ́ lásọ díẹ̀ ní ṣẹ́jú márùn mẹ́wàá láìpẹ́ tìrìmọ́tìrìbì ti ń kálẹ̀kùn àfáà ní nínú tó tún jẹ́ àràmù òun ni kóbi wọn máa kọ oorun fọ́kọ ẹ̀ sẹ́yìn bá nínú ọ̀sẹ̀ mo ti dá sọ̀rọ̀ ọkọ àtìyàwó táàfáà ni ìyàwó òun sì kọ fóun bí kan ah, wọ́n ní kí ọdún kan láìsẹ̀ kó travel ọdún kan wà papọ̀ sùn lẹ́yìn méjèèjì

èyí rẹ́pù ìyàwó èèyàn náà ṣẹ̀rí à tí ọba ń gbà lẹ́rọ ọba gidi ṣùgbọ́n wọn náà kí lọ́fà tó ń kọ fọ ọ yẹ kí wọn náà fura pé bọ́yé ìsọkọ gi àárò bíi tí ọ̀fẹ́ ní zùé pàápàá tó bá rí pé ìyàwó kan ló ní tó ni ọmọ ní kí ni <laughs> òsìkà <laughs> ṣùgbọ́n bọ́yá wọn kan sì bọ́yá wọn kankan tinu wá bíyàwó ọkùnrin ní ọmọ ẹ̀mọ́ṣán ìyàwó ẹ̀ ó sọ̀dí kí ní fa kọ́kọ́ oró fún ọ ṣe fún ara yín odidi ọdún kan wà ala àkílódé ọdún kan ẹ ti jọ wà papọ̀ ẹ ẹ̀dẹ̀ sùn mọ́ra yín ìyàwó dẹ̀ kọ́ oró kan wà burúkú lélẹ̀ kódà ọbẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ṣẹ̀ríà níjọ́ mẹ́jọ ká tó rọmọdọ́nà ó ti kàlẹ̀ kọ̀tà báyìí ọlọ́dí ọba aláyé ọsọọsẹ̀ a máa sọ nǹkan díẹ̀ díẹ̀ tá a bá ti ka tírà almuharamatu tá ń lo ìtàn a tó wọnú rọmọdọ́n a tó sọ nǹkan díẹ̀ ọlọ́dí owúlò fáwọn a sọ àtàwọn tá a gbọ́ àkọ́kọ́ bá a ṣe wà náà ṣàbáàmù yìí ọbẹ̀ nínú àwọn sálàf àwọn ẹni eré tí wọ́n ti lọ máa ń pe oṣù yìí ní ṣáhárùlù kùrọ̀ dábàkì lọ́mọ náà máa ń pè kí ni túnmọ̀ kùrọ̀ oṣù àwọn tí máa ka oṣù àwọn tí máa ń ka alukur'an sẹ́rí mi àtẹ̀yìn ọmọ ìyá bí àwọn sálàfù ṣe máa ń múra èyàn tí ì máa gbóòórùn pé àwọn èèyàn ti múra alẹ́ fún Ramadan àjẹmọ̀ fẹ́ gbọ́ dáadáa tí ò tó sùn kan ó yẹ ká ti máa rí múra alẹ́ sẹ́ẹ̀kì tí léyà bá ń bọ̀ láti máa múra àwọn ṣọ́ọ̀bù onítélọ̀ wọn ò lè sùn ti máa rẹ́ran ẹran ká fi múra ẹ̀tọ́ yẹ ká rí ni pé gbogbo mọ́tálá lásìkò yìí tá a bá káwọn yóò túnmọ̀ tìlàwà tìlàwà lẹ́yìn àsọ́bà rẹpẹtẹ tìlàwà lẹ́yìn zuri rẹpẹtẹ tìlàwà lẹ́yìn asiri mọ́gíríbì ìṣáì rẹpẹtẹ káwọn rí pé mọ́gíríbì tó àwọn èèyàn ti ń gbá àwẹ̀ mọ́ bọ́ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ nínú tó yẹ ká mọ̀ ni pé bí rọ̀mọ̀dọ́nà ṣe ń bọ̀ kìí bá a fẹ́ lọ ṣe mẹ́rí mẹ́kìn ìta àmúra fún rọ̀mọ̀dọ́nà kọ̀kọ́jà àbàdà jẹ́mọ̀ tí mo wí ta ló múra fún pé kò fẹ́ ṣe súnà ọmọnú àwẹ̀ náà wà kọ́ ta múra kó òun fẹ́ jẹran òun fẹ́ jágbò fún adé tó múra àgbò náà wà àpàlẹ́ ẹnu àwẹ̀ bá tó àwọn eléyìí òun ni adìẹ kọ́là fún ọba jáde ẹnu àwẹ̀ ebi ò ní lè jẹ́ lọ́sàn kéèfé ebi yẹn ní bà wá lẹ́rù wàláyì àìní kìí ṣe bá àfi pàrà wá lé kò bá wá lẹ́wù kankan ṣùgbọ́n ìjà àti ẹ̀ lè rí sí àlùjá náà ṣe ń bẹ̀ ẹ ti gbàgbé ẹjọ́ kan tánàbí wa Muhammadu sallallahu alaihi wa alihi wa ṣe àmín àmín àmín sẹ́mọ̀túmọ̀ àmín Allahumma Allahumma sẹ́jì ọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́njẹ́ ọsẹ̀ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kọsẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ àmínú ọlọ́ngbà bẹ́ẹ̀ ọlọ́mú wọlé àṣẹ àwọn tó lè yé wá Yorùbá nù. àṣẹ jìbìrì ìlú mọ́lákù jìbìrì alẹ́ ìsàlám àti lọ́wọ́ abánàbí ọwọ́ àṣàdùà àdúà bí èpè rọmọgọ́nà bá láyé òkè ìdòkú o kọ̀ wà rí sí àlùjẹ́ náà ṣe ń bẹ̀ kí ìbínú ọlọ́run kọ́ máa bá ànábì dẹ̀ sí àánú a máa sóúnjẹ làmúra fúnnú àwẹ̀ ni wà láìkèé sóúnjẹ àwọn bá àjọ ọmọ ilé kéwì ká máa pèrà wa láàfáà iṣẹ́ tí máa bẹ lọ́rùn wa nú àwẹ̀ ọmọ nkọjá agbára wa ọlọ́run ní máa ṣe rọrùn ìjọ tí ò sáwẹ̀ gan tá a máa wọ̀nyí mo ti ṣe lẹ́jọ́ ní ìsìn mo ti fẹ́ mú mi kékan tán ẹni ni mo ti fi lẹ́tọ̀ mo ṣe kí ni o mọ̀ ń dákẹ́ láàrin kan kí mo dọ́gbọ́n ṣe jàmá kí mo ń ṣe mọ̀ ń wọn omi mu mo tó ti wọ́n mu ní ìfẹ́ inú àwẹ̀ á ṣe à nílé wọn mímú á radio program à nílé wọn mímú á ṣe táwọn fírì tẹ̀fíìrì à nílé wọn mímú kí láti fi gbogbo ẹ̀ wá jẹ̀ ọlọ́run ìyọ́nú ọlọ́run tá ń wá lànà bí ṣe ṣe ẹni rọ̀mọ̀dọ́nà bá wá bá láyé kọ̀ wá rí tọ́lọ́run ṣe ń bẹ̀ àwùsù bìlá ìnira ṣẹ̀tọ́ ni ti. ìbínú ọlọ́run yẹn ọlọ́mọdé o sànú wa ọlọ́run o. ara pa àmúra alẹ́ di rọ̀mọ̀dọ́nà ẹjẹ́ làwọ̀ ó báyìí. ìyẹn láàgbéwọnú Ramadan ẹ ti bẹ ọkọ sẹ́mi àwa la fẹ́ ọkọ báyìí Ramadan ni déètì nìka ìwà wà láì èrò ọkọ nítọ́wá je pé gbogbo orí rẹ wá inú orí rẹ̀ wá rí dáradá abíyá rẹ̀ wá gbogbo eyín wá jóná òfò àáfàá mi ò rí rí òfò ni ah! lọ́wọ́ àwọn ọkọ ọ̀tọ̀lẹ̀ tí wọ́n ya gbogbo wọn gbogbo ara jẹ́ wọ́n yà sí lọ́wọ́ wọ́n yà sí lójú etí rẹ̀ imú rẹ̀ wọ́n wà bá àti gbogbo oge tẹ́tọ́tọ́ kan bá kọ́ ní <laughs> night one alẹ́ ẹjọ́ àkọ́kọ́ yóò ní ah, à ká mi. Ramadan pàdé ẹ̀ oge wo oge ìbàdà jẹ́mọ́ oge kí mo pè à ń lọ ni Ramadan. nìka àtàbẹ̀rẹ̀ àwùjọ mẹ́wọ̀ ìjọ wa lè ṣe nìka ìkọ́ ọmọ ní preparation ò ní ra sọ ò ní ra àwọn necklace kankan ò ní ṣètò fáwọn àlejò tí ó wà àlejò tí wà rọmọdún ọ̀nà agbọ́dọ̀ ṣètò táàfù ara táàfù ni pé ká ti máa ka Kùránì lọ́pọ̀lọpọ̀ báyìí àwọn ọdún ẹ̀ báyìí àáfù lẹ́kùn ọlọ́jọ́ rọrùn fún wa o ẹlẹ́ẹ̀kejì ni ká gbáwẹ̀ pọ̀ nínú ṣàbá àbá náà ẹgbà wẹ̀rún ṣàbá kó ti mọ́ra di rọmọdán ẹ̀rù máa ba ẹlòmíì pé àkùwọ́ náà ìwà ní jẹun ọ̀sán oúnjẹ ẹ̀kan lèmi tí ìjẹ lónìí ọ̀rẹ́ mi oúnjẹ kò fi owó ara oúnjẹ mẹ́ta gan ọ̀mọ èèyàn láàmọ́ náà náà jẹ́mọ̀ mélòó tàbí wọ́n tẹ́gbẹ́ yọ́jọ́ oúnjẹ gàtí láàárọ̀ wa us bíi kéèyàn ọmọ bíi àsìkò àgbàdo ní kéèyàn jẹ bisikíìtì tí èbá sàtọ́lọ bá nípa yẹn pé wọ́n tó rí ọwọ́ orí ni wọ́n máa jẹ nǹkan gidi lọ́sàn mo fi wa àárọ̀ alẹ́ ní abátọ̀ yìí ṣe mo parọ́ alẹ́ àárọ̀ là ń jẹ nǹkan gidi ọ̀sán èèyàn kẹ̀ máa ra búrẹ́dì máa ra nǹkan ìdùndù àwọn nǹkan rádáadáa lèèyàn máa ra jẹ lọ́sàn tó bá rí bẹ́ẹ̀ gan àwẹ̀ gan ti wà ńlẹ̀ ọ̀rẹ́dì ṣùgbọ́n àwẹ̀ ti Ramadan kéèké torí ipá àwẹ̀ wà nílẹ̀ torí pà ń wáyọ̀ ọ̀nù ọlọ́run ọ̀gá àyọ̀ ọ̀nù ọlọ́run tá à ń fi fẹ́ ní dùkúlù lìjà náà ọlọ́jà wà lùjẹ̀ náà o ọlọ́jà abálé láyọ̀ o máa bá wa fi máa sọnù pé ọlọ́jà abálé láyọ̀ torí pé bíbá àwàyè ṣe lé àjò láwàyè ibo nílé àlùjẹ̀ náà ọlọ́jà abálé láyọ̀ anábìyà sálà ànábìyà mọ́ ń gbá rẹ̀ kódà ìyá wa Aisha sọ pé a máa fẹ́ gbà tán káànà yẹ súnmù ń kú láwù níbòmí ilá kọ̀ ní ilá ó látàbí àwọn ìgbà ṣàbáǹsà àti kékeré àwọn àfáà wá wo àwọn àdíìsì méjì wọ́n wá rí pé ẹyọ kan àbí méjì lànà bí ìgbà torí àdíìsì láyàtàkọ̀ dàmọ́nà áhàgbèkúmọ́ rọmọdọ́nà bí sọ́ọ́mì yáwómi áwòyàwómi anábìsọ́lọ́lá àlẹ́wàá àlẹ́wàá sálàmù wọ́n ní ẹ̀mọ́ gbá àwẹ̀ ẹjọ́ kan àbíjọ́ méjì tí rọ́bọ̀dọ́ bá ti fẹ́ wọlé làwọn àfáà ti wá summarize pé àwẹ̀ 28 ni maximum téèyàn lè gbà náà ṣàbán ọdún tí ṣàbán bá jẹ́ 29 yóò jà sí pé àfijọ́ kan lẹ̀ before rọ́bọ̀dọ́ ọdún tó bá jẹ́ 30 àfijọ́ mélòó lẹ́ o méjì àwọn ọ̀wà ní mọ̀bọ̀yá 29 àti 30 ni ọ̀jẹ̀ ọwọ́ adá ká tọ́pù 28 tọ́lẹ̀ tó bá gba 29 ìjàmọ́ ẹ̀gbọ́n mi dáadáa o tí rọmọdún wa jẹ́ pé ìjọ́ kejì ni fánàbí ni ọmọ ṣe ò ti ṣe àyàfi tó bá jẹ́ pọ́pọ́ sí bíi monday thursday ẹ̀sìn mẹ́bà ẹ̀ monday thursday àwọn àfáà ló lè gbà ṣùgbọ́n ní ìṣe gan mélòó gan ló wà lọ́bẹ̀rẹ̀ sí ìgbà rẹ̀ ní ìṣe thursday inú ẹ̀ ẹja tún gbìyànjú thirteen fourteen fifteen àbí twelve thirteen fourteen àwọn àyàmùlì bíi àwọn ọjọ́ tí òṣùpá máa ń mọ́lẹ̀ jù àbí bẹ́ẹ̀ kọ́ kágbàwé ànàbí ìdàwùdá àfẹ́ kágbà bí 15 wẹ̀ kágbàwé ẹjọ́ kan kásùnú ọjọ́ kan kágbàwé ẹjọ́ kan ẹ sáàjà àgbàwé pọ̀ ní ṣàbán so yọ ọjà sí wípé ìgbà tí rọmọdán bá wọlé àti ní àjẹ́ ara ààwẹ̀ ọlọ́njá sórí ilé ayé àti ọ̀run ẹjá dúró bẹ̀yẹn lébi tó bá ti jọ́ mẹ́jọ a máa ramúlá náà lónìí ní ìsìn aṣọ nǹkan méjì nínú tó yẹ ká fi múra alẹ̀ kájẹ́ kìkì ka Kùránì wa kó ṣe kéde o kọ́ lo òkè bákan náà gbígbàwẹ̀ wa kò lo òkè àásọ kókó mi nígbà bá tí ọlọ́run rọmọdọ́ wa àwa náà súnmọ́ wa ọlọ́jọ́ jẹ́ tayọ̀ ọlọ́run járí sí àlùjá náà ṣe rọmọdọ́ 47 ju gbogbo èyí tó ti ṣáájú lọ 1448 kọ́dà 2007 lọ 1449 lọ kọ́ jẹ́ pé gbogbo ọdọọdún láàmà súnmọ́ yọ̀ náà wọ ọlọ́run ọlọ́mọjà súnmọ́ náà rẹ̀ wọ́n jẹ́ ọ̀rọ̀ wọ́n dàrú jẹ́ sóríire ayé àtijọ́ gbéjà kìyàmà subhanaka allahumma bihamdik ashhadu وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على نبي الكريم